الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أيوة تعرفوا نتيرة تسيالة يفوا نيوا با nípa apá kan nínú tó jẹ mọ́ òfin ká yọ zaka wọn tún tẹ̀síwájú ó ní walam yakun min hadiyihi sallallahu alayhi wa sallam an yab'atha su'atihi illa ila ahli al-amwal al-zahira min al-mawashi wal-zuru'i wa ó wọn kò sí nínú lànà anabi muhammad sallallahu alayhi wa sallam. pé kó rán àwọn ẹni tí ó lọ gba zaka jọ wá kò sí nínú ìlànà rẹ̀ pé kó rán ẹni tí ó lọ gba zaka sí àwọn ẹni tí owó wọn kìí ṣe owó tó hàn oríṣìí méjì lówó owó kan wà tí wọ́n ń pè ní maalun zahir owó tó hàn owó kan sì wà tí wọ́n ń pè ní maalun batin. owó tó ṣe gbé pamọ́ gbogbo apẹ́tá iná láàmú sọ pé owó pọ̀ lọ́wọ́ wa à lówó èmi ò lówó owó pọ̀ lọ́wọ́ mi ṣùgbọ́n gbogbo àwọn tá à ń sọ pé à lówó owó pọ̀ lọ́wọ́ mi o ẹni tí wa mọ́ra rẹ̀ ọlọ́run sì dá ìdí ni wípé owó tí wọ́n ń sọ pé ní tí wọ́n náà ń sọ pé òní owó tó ṣe gbé pamọ́ ni a sì mọ̀ kówó ìsọ̀rọ̀ àsìkò tí wọ́n ń sọ pé òlówó nígbà tó ṣe kówó ìsọ̀rọ̀ owó òní pé rán ní pamọ́ ń bẹ́ ń bí èmi ní ibi tó kó mi pamọ́ sí nì. sòǹgbà tó ṣe pé. So, àwọn owó tá a máa rírọ pamọ́ pàníhùn wọ́n ṣe kó pamọ́ kò rọrùn wọ́n á máa rẹ́ni tí ó zaka lọ bá gbogbo ọ̀kọ̀ọ̀kan wa pé ẹ mú zaka yín wá ẹ mú zaka yín wá torí pé kò hàn ẹni tó lówó kò hàn ẹni tí ò ní kò hàn nítorí pé owó kò ní máa pariwo tẹ́ bá kó pamọ́ bí náírà wa ti ṣe jẹ́ pé kò lójútì kò ṣeé kó pamọ́ ń sòtẹ́ máa ra ní hundred thousand naira lápò tó tiẹ̀ jẹ́ àwọn pépà one one thousand ẹ̀rí pé tí gbogbo yẹn máa ń sọ pé àwọn olówó owó pọ̀ lọ́wọ́ àwọn òun náà máa pé ń lówó yóò sì máa fọwọ́ bá kò pé kò wù sọ nítorí kọ́ mọ́tò àṣírí òun ok tó bá jẹ́ pé hundred thousand tó níyẹn ìgbà tó ń jẹ́ dollars àtọ́ jẹ́ náírà káwá pé ìdí dọ́là kan ló níbẹ̀ tó jẹ́ hundred hundred dollars tí wọ́n á sù tí wọ́n so nírú okùn yìí mélòó ló ń jẹun ten thousand dollars tí wọ́n á pé nǹkan ti kúnlẹ̀ tó bá pò ní. Hmm lẹ́yìn lọ bíi one point six million naira ó sì ń bẹ lápò rẹ̀ kó pariwo gbogbo wa ń sọ pé àló èmi náà lò ó lówó adúrò owó tí ń bẹ lápò rẹ̀ yìí so bẹ́ẹ̀ ni torí anabi sallallahu alaihi wasallam kì í rán ẹni tí ó lọ gba zaka sáwọn ẹni tó wọ́n ṣe gbé pamọ́ àwọn ẹni tí máa rán ẹni tí ó lọ gba zaka sí òun náà làwọn ẹni tó wọ́n ṣe gbé pamọ́ gẹ́gẹ́ bíi ẹni tó ní nǹkan ọ̀sìn gẹ́gẹ́ bí etí ẹni tó ní nǹkan ọ̀sìn nǹkan ọ̀sìn ò ṣe kó pamọ́ ẹni tó ní màálù ẹni tó ní ràkúnmí ẹni tó lágùtàn tó léwúrẹ́ bó la fẹ́ kó wọn pamọ́ sí wọn ò ṣe kó pamọ́. bẹ́ẹ̀ máa tẹ ewúrẹ́ kan gbé pamọ́ sábẹ́ agbádá ẹ̀ǹgbẹ́sà ká ìjọra yẹn lórí kan ogójì lè da agbádá bo ogójì ewúrẹ́ ogójì ó kéré jù wọn máa dún lábẹ́ aṣọ à ń bẹ ń bí ọ ẹ pa wa ẹ bá ní o so al-amwalu zahira àwọn tó lówó tó hàn anábì máa nínú owó tó tún hàn òun náà ni èso ẹni tó gbin irúgbìn irúgbìn tá a gbìn àǹfààní oko àti sọ pé gbàdá bá tó ní múdù ẹgbẹ̀rún kan àtọgọ́rùn méjì láàyò kínní láàyò zẹ̀kẹ́ ọ̀nà múdù ẹgbẹ̀rún kan àtọgọ́rùn méjì tó ṣe kó pamọ́ ni kò sí kó pamọ́ ajaja tí máa ń bẹ lára kùkù rẹ̀ bí àgbàdo àbí jéró àbí alikama àbí rẹsì gbogbo èèyàn ò rí àbí wọn ò ní rí wọn ò rí àwọn eléyìí la Ànábì sallallahu alaihi wasallam máa rán ẹni tó gba zaka lọ bá ẹni tó wo rẹ̀ hàn a sì ti mọ owó lọ́hàn nísìn irúgbìn tàbí nǹkan ọ̀sìn bẹ́ẹ̀ náà ni ẹlẹ́kẹta ó òun náà ni ẹni tó yẹ pé oníkàràkátà ni ẹni tí ń tàtẹ ọjà lọ́lọ́jà ń tirẹ́rẹ́ yìí a sì ti fojú géèzì ẹ̀ pé eléyìí sọ̀rọ̀ millions àárín ẹni tí ó zakasona ẹni tí ń ta mọ́tò ńkọ́ òun náà bàbá rí i pé mọ́tò ń pọ̀ àárín ẹni tí ó ṣe kíni àárín ẹni tí ó gba zakasi so eléyìí jẹ́ ìlànà anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tẹni tí àwọn aràn ni sí kíkún kí wọ́n lọ béèrè zaka lọ́dọ̀ rẹ̀ tó bá ní gbèsè ń bẹ lọ́rùn ẹ̀sùn jẹ́ẹ́jẹ́ bó lẹ́ẹ̀ ti ṣe nítorí pé. gbèsè tẹ rí yẹn mani'un min mawani'i zakat nǹkan kan ni tí máa kọ dínà ká lè yọ zaka torí ẹni tí gbèsè ń bẹ lọ́rùn rẹ̀ wọ́n sọ pé ó ní owó pàápàá jùlọ nígbà tó bá jẹ́ pé gbèsè tí ń bẹ lọ́rùn rẹ̀ yẹn yọ wọ ní sọ́ọ̀bù lọ́rùn gbèsè wo ni ó wọ ní sọ́ọ̀bù lọ́rùn òun náà ni gbèsè tó ṣe pé tá a bá ti lè yọ ntọ́ ọjẹ́ ní gbèsè òun fẹ́ni tọ́ ọjẹ́ ní gbèsè owó tí ọ̀sẹ̀ kù kò ní tó ní sọ́ọ̀bù má sòtẹ́yìn bá ti wá jẹ irú gbèsè báyìí so ẹni tí irú gbèsè bẹ́ẹ̀ tó wọ owó rẹ̀ lọ́rùn eléyìí zaka ìsekínni kì í sọ̀ràn lórí ẹ̀ so ìwọ wá jẹ́ pé nǹkan ọ̀sìn ló ní nǹkan ọ̀gbìn ló ní tó ti yọ zaka ìgbà tẹ́ni tí wọ́n àgbà zaka wá dọ́dọ̀ rẹ̀ ọ wá complain pé kẹ́sì máa wo nǹkan o ọjẹ́ gbèsè iye báyìí báyìí báyìí a gbé gègéle a rí i pé gbèsè tó jẹun bá a bá mú kúrò nínú èrè oko rẹ tá a mú kúrò nínú nǹkan ọ̀sìn rẹ ntí ọ̀sẹ̀ kù kò ní tó ní sọ́ọ̀bù mọ́ láwọn á ti torí pé gbèsè ń bẹ lọ́rùn rẹ ká ní òní yọ zàká àbọ̀ yọ zàká apá kan nínú àwọn olùmọ̀ wọ́n sọ pé tí gbèsè bá ti ń bẹ lọ́rùn èèyàn tó sì jẹ́ gbèsè tọ́wọ́ ní sọ́ọ̀bù lọ́rùn kò sí ṣíṣe kò sáìsí o á sọ pé onítọ̀ ń kọ́ kò gbọdọ yọ kò ní yọ zaka torí zaka yìí sọ̀ràn yẹn lórí ẹ̀. àwọn míì àwọn sì pé gbèsè gan gbèsè kọ ká yọ zaka nítorí pé ìwọ àwọn aláìní ni zaka tábà wá dúró ó fẹ́ yọ zaka ọmọ sọ pé jẹ gbèsè. ọ̀rọ̀ kẹta òun sọ yí pé ìyàtọ̀ ń bẹ téèyàn bá ló ń jẹ gbèsè láàrin owó zaka tó ṣe gbé pamọ́ àti owó zaka tí ò ṣe gbé pamọ́ owó zaka tó ṣe gbé pamọ́ òun náà lówó gold and silver eléyìí wọ́n lè gbé pamọ́. o lè kó pamọ́ o lè rí málẹ̀ o lè kó sápò kẹ́nìkan ọmọ máa pín kankan bẹ́ẹ̀ torí wọn ò ní kẹ́nìkan máa fọ́ bá pò rẹ wò. tó bá jẹ́ pé ẹni tó nírú owó tó ṣe kó pamọ́ òun ló bá sọ yí pé gbèsè ń bẹ lọ́rùn òun gbèsè yẹn yóò mú kí jọjọ ran yàn zakat kókó lórí rẹ̀ lọ́dún yẹn yàtọ̀ sẹ́ni tó lówó tí ò ṣe gbé pamọ́ ẹ sì ti mọ owó tí ò ṣe gbé pamọ́ nìsí nǹkan ọ̀gbìn nǹkan ọ̀sìn àtẹni tí ń ṣe káràkátà tí igbá ti ń tà tó fojú hàn tó bá jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́kẹta yẹn òun náà ni èyí dọ́gba jù wípé gbèsè. a máa kọ dínà káyọ zaka nínú owó tó hàn á nínú owó tí ó hàn kò lè kọ zaka nínú owó tó hàn owó lélẹ́yìí owó lélẹ́yìí gbèsè sì ń bẹ ẹni tó ní èkíní kejì ní gbèsè tó wọ ní sọ́ọ̀bù lọ́rùn é e ti rí tẹ́bí wá sọ ẹni tó lówó tó ṣe é gbé tí gbèsè bá ń bẹ lọ́rùn tiẹ̀ tó wọ nìṣọ́ọ̀bù lọ́rùn òun ní yọ zaka yàtọ̀ sẹ́ni tó lówó tí ò ṣeé gbé pamọ́ ìyàtọ̀ ni pé zaka yìí tẹ́ bá wo iye ju àwọn ẹni tó náà bá ní kẹ́ ẹ fún ẹ rí i pé majority wọn àìní ń bẹ pẹ̀lú wọn àìní ń bẹ pẹ̀lú wọn a sì ti mọ̀ pé láìní tẹ́ bá sọ pé wọn náà lẹ́tọ̀ọ́ nù kankan tó máa sọ pé ọlẹ́tọ̀ọ́ nù kankan wọ́n máa nága wò ní níjò wa ni ọ tẹ̀ wá lọ ni ọ tẹ̀ wá lọ abẹ́ ìfura bẹ́ẹ̀ ni ọ tẹ̀ wá lọ báwọn yẹn ṣe wà nù. torí ìwọ tó gold and silver ẹnìkan ọmọ pé ní tẹ́lẹ̀ náà zaka lọ́rùn tọwọ́ ní sọ́ọ̀bù lọ́rùn kò ṣùgbọ́n tó ní màálù lọ́jà ń tirẹ̀rẹ̀ ó lé àgùntàn ó ní ràkúnmí ó hánà ń jẹ gbèsè gbèsè kọ́ olùkọ́ ẹ̀ máa ń tọ́ wa mẹ́yìn àwọn aláìní ò pé àà ọ̀ wọ́n fẹ́ fẹ́ tọ́ wa dùn wá ni o torí rẹ̀ ẹ yọ zaka lápèjúwe kò lè bá a túmọ̀ ọ̀rọ̀ ẹnìkan wá nìsín wọn á ní ẹbí wálé kan ládùúgbò yìí òun fẹ́ rà fáwọn mùsùlùmí kó máa fún gbogbo ẹni tí ó rówó gbalé nínú àwọn mùsùlùmí ọwọ́ adalé yẹn wó ọwọ́ akọ̀lá alájà mẹ́wàá fúláàtì mẹ́jọ mẹ́jọ ní fúlọ̀ kọ̀ọ̀kan ó di fúláàtì mélòó times ten eight. àtẹnitọ́ lẹ́tọ̀ sí àtẹnití ò lẹ́tọ̀ sí lópin ìgbà tó ti jẹ́ mùsùlùmí wọ́n péjọ ọbẹ̀ àbí wọ́n ní péjọ ọbẹ̀ wọ́n á gbọ́ pé wọ́n ló ń mójútó lè hùn ṣé èpè bá bá sùn kò dájú pé ńlọ́ọ̀mọ́ bá jí lẹ́nu àwọn ẹni tí ń wá àti kọ́kọ́rọ́ fúláàtì kan gbà ń bẹ̀ torí ńgbà tí wọn ò ti specify rẹ̀ pé ti ìdílé lágbájá àtàwọn ọmọ rẹ̀ ni mo rò pé gẹ́ẹ̀tì ẹ̀ lọ́nà sọ pé ti gbogbogbò ni wàhálà máa wà ń bẹ̀ wàhálà gidigidi ni máa wà ń bẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ńgbà tó sọ pé zakia ẹ yọ fún gbogbo aláìní ìwá sì jó lówó a sì rówó tí wọ́n máa yọ zakia nínú rẹ̀ lọ́dọ̀ rẹ̀ wọ́n á sọ pé ọjẹ gbèsè gbèsè kọ̀ kọ́nà tó o bá sọ́ra tó o bá sọ́ra àfàìmọ̀ ní káwọn aláìní ọmọ yalu ibi tí òun ti ń dáko wọn ọmọ ìyalu ibi tó kó nǹkan ọ̀sìn rẹ̀ sí bẹ́ẹ̀ gẹ́tì ẹ̀ wọ́n sọ pé báwọn lẹ́tọ̀ọ́ ń bẹ̀ wọn ò ní mọ̀ pé ẹ̀tọ́ lẹ níbẹ̀ yín kẹ́ ní gbogbo ẹ̀ wọ́n kàn gé lọ́wọ́ pé jalè sọ̀ntorí ẹ̀ṣẹ̀ríà táwọn wọ̀nyẹn wò ọ̀dà púpọ̀. pé owó eléyìí tó bá hàn bí gbèsè bá wọ ní sọ́ọ̀bù rẹ̀ lọ́rùn kò pé ká má yọ zakat rẹ̀ yàtọ̀ sówó tó ṣe é gbé pamọ́ yóò kọ́ dínà ká yọ zakat eléyìí lọ́rọ̀ malikiya àti hanabila ọ̀rọ̀ malikiya àti hanabila yìí ló lágbára jù ń bí a sì ṣeré pàdánù <clears throat> sallallahu يبعث الخارص فيخرص على أرباب النخيل تمر نخيله olùfojúkà wọn máa ran wọn máa ran olùfojúpè bùbù rẹ sáwọn ẹni tí máa ń dáko torí kékeré ṣe pé ní tó gbìn yẹn ìgbà tán bá tó ka dálẹ̀ ni wọ́n wá wá kóńgò wá láwa máa wọ́n pé so tó one thousand two hundred mood la látìgbà tó wà lórí igi làwọn expert yẹn ti wá wọ́n ń pè ní alkhoris olùfojúpé gbogbo rẹ̀ yọ wá wò pé ókè tí igi dẹ̀bí nu bá tó báyìí kì í ṣe pé ọkà lọ́kọ̀ọ̀kan tó bá tó báyìí ọwọ́ kan báyìí sáà ẹ ká lè rí múdu àádọ́rin bẹ́ẹ̀ làwọn àtúnwò eléyìí lọ sálálù ọ̀yọ̀ ká rí mo rò pé yé wa tí òun bá ṣe báyẹn lórí bẹ́ẹ̀ láti wàá mọ̀ pé ṣéṣà ká wọnú owó rẹ àbí kọ̀ wọnú owó rẹ òun ni àwọn aṣọ iye tó bá yọ tó bá jẹ́ pé omi òjò lọ́lọ́run bá fi bọ́ múrúgbìn jáde àbí wọ́n lọ pọn omi tó fi fún oko yìí kó tó di pé ó méso jáde ṣùgbọ́n Ànábì sallallahu alaihi wasallam ó máa ń sọ fún olùfojúpè bùbù rẹ̀ yìí wípé kìí ṣe gbogbo ohun tó wà nínú oko yun iná lẹ́ẹ̀sì lọ́nà tó jẹ́ pé ẹ̀ẹ́nìjọ́ pọ̀ sọ́wọ́ ẹni tó ní ẹ̀jẹ̀ ọ̀pọ̀ sọ́wọ́ ẹni tó ní bìmọ̀ọ́nà ká pé ẹni tó dákú yẹn ó rí one thousand eight hundred mots sẹ́yìn kó ti ju ní sọ́ọ̀bù lọ so anabi wa sọ pé kó yọ tholoth kó yọ tholoth one thousand eight hundred divided by three six hundred mud tẹ̀báyọ̀ six hundred mud kúrò nínú one thousand eight hundred ó kú kí ni one thousand two hundred a ti sọ pé one thousand two hundred náà ni ní sọ́ọ̀bù èrè oko àwọn sọ pé one thousand two hundred ló ní ṣùgbọ́n ṣírò tá a ṣe ni pé one thousand eight hundred ló ní kí ló dé tá a fi wá fi ìdákanu mẹ́ta yẹn sílẹ̀ láì fi sábẹ́ níta yọ zaka rẹ̀ àbí ìdákan nínú mẹ́rin ìdákanu mẹ́ta àbí ìdákanu mẹ́rin anábì máa ń sọ fáwọn tí ń bá ń lọ fojú pé gbogbo rẹ̀ pé kí wọ́n da kí wọ́n da sọ́tọ̀ kí wọ́n má sì máa nítorí pé tó máa jẹ́ pé nǹkan nǹkan ọ̀gbìn bá ní ó ṣeé kó oríṣiríṣi àjálù àrélù kó ṣẹlẹ̀ sí kó tó di pẹ́ kà màbẹ́ màbẹ́ àwọn kòkòrò burúkú wọ́n lè rọ́ọ̀lù oko tí wọ́n bà nǹkan jẹ́ ẹ̀yìn sì ṣírò zaka lórí gbogbo ẹ̀ ẹ̀ nǹkan kan ok ìgbà tí àwọn kòkòrò bá bà nǹkan kan jẹ́ ibo láti wá yọ̀yùn mo rò pé ẹ̀rí hikima tó àánú sẹ̀ríà pé wọn ọba tírì yẹn fílẹ̀ àyíbá àmọ̀ nǹkan kan ṣẹlẹ̀ sóko ẹ fílẹ̀ àìbámà àwọn ẹyẹ àwọn náà máa wọnú oko tí wọ́n jẹ tiwọn ẹyẹ ọdẹnu kò dẹbí nù wọ́n ń sáájẹ wọ́n ń sáájẹ ṣé ètò wọ́n sáájẹ ni ń tà fún yín lọ́jà kìí ṣe ètò wọ́n sáájẹ wọ́n ń tà fún yín gbogbo eléyìí wọ́n kó sọ́tọ̀ ni wọ́n bá jẹ ẹni tó gbìn ní ọyà jẹ àbí kó sì bùn àwọn èèyàn fowó rà a lè máa a a lè jẹ tó bá ń pè ní á Ah, ah eléyìí ṣe bí báwọn ẹyẹ ni ah tẹyẹ kọ́ ọmọ jẹ tẹyẹ ọmọ rà so èèyàn tún lè bẹ́ sínú oko èèyàn lè bẹ́ oko kọjá kókó rẹ yún wọn wọ ọbẹ̀ ntí ẹ̀ sí tọkàn ẹ̀ ọmọ kó nǹkan jẹ ni ìbẹ́ yìí náà máa bẹ́ ọmọ hmm, kó jẹ tani o ah wọ́n lè ń jẹun ní ebi ń pa mí nì tọ́ wọ́n tún ti fi tiwọn náà lẹ̀. ẹranko ó lè bẹ́ sínú oko tó wá gbàgbàdo ni àbí dáhùn àbí jéró àwọn káwọn ewúrẹ́ àwọn àgùntàn tó máa bẹ́ wọnú rẹ̀ tó wọ́n lè wọ́n lè bàjẹ́ láwùjọ tí wàá kún mọ́ àwọn ọ̀bọ wọ́n máa ya wọ inú oko àwọn èèyàn nígbà míì jẹ́ pé gbóńtẹ̀gbìn síbẹ̀ wọ́n lè bàjẹ́ a'udhu billah tó ń torí ẹ̀ àwọn àgbẹ̀ ń rí tó tọ́ wọ́n máa fojú pé bòbò nítorí rẹ̀ yìí ṣáájú kó tó di wípé àwọn nǹkan tí a yọ zàká wọn ṣáájú kó tó di kí wọ́n ká wọn kúò wọn ò ní tì ká wọn ò ní tì ká kúò láyè rẹ̀ kò sì ní tì tó fún jíjẹ ìgbà náà wọ́n ti wá fojú pé bòbò rẹ̀ sọ̀rọ̀ kébí ń máa ti ṣe ń gbó bí bá ṣe ń pọ́n ó dájú pé ọ̀pọ̀lọpọ̀ jàǹbá ọ̀mà ṣẹlẹ̀ mi lè jábọ́ kó tó pọ́n tán omi sì ti lè jẹrà àní rí pípọ́n rẹ̀ lálàáfíà jíjẹra rẹ̀ láàrì tòmí àwọn olè tí máa dín nǹkan kú àwọn ọmọ èèyàn náà àbí òye wa kò túmọ̀ sí pé tí wọ́n ń ṣe dá o so àwọn náà wọ́n lè ti kọ́dà iṣu tí ń bẹ lábẹ́ rẹ̀ wọ́n ní wọ́n máa wà á kẹ́ni tó ní ó tó débẹ̀ torí pé àwọn fẹ́ràn kí wọ́n jẹ haram fẹ́lẹ́ ìjọba. tọ́ ọtọ́ ikú ẹ̀yìn tẹ́ ẹ ní oko ẹ lè ta gbogbo èrè oko yín lẹ́yìn tí wọ́n ti wá wòye tẹ́ yọ ń zàkà. ṣùgbọ́n o sẹ́wọ̀n kẹ́ ta gbogbo èrè oko ẹ̀yìn ọ̀yọ́ zakia ẹ garanti tí wọ́n sọ pé ẹ̀yọ́ ń zaka ẹ̀ bá lọ rà ẹ̀ bá lọ ṣe kíni kọ̀ọ̀kan wa yẹn ni pé o lè ta gbogbo èrè oko rẹ̀ fẹ́nìkan ṣùgbọ́n yọ wá ṣe tí wọ́n ó máa ń rán àwọn ẹni tí ó lọ fojú pé gbogbo àǹfààní oko sí àwọn ẹni tó ti pé àwọn sọlọ sallallahu alaihi wasallam wọ́n jọ ní contract contract pé kí wọ́n máa bá ànábì dáko àbí contract pé kí wọ́n máa bá ànábì fún àǹfààní oko lómi mu ẹ máa bá ń dáko là ń pè ní. almuzara'a ẹ máa bá mi fún oko mu là ń pè ní almusaqa so irú ẹ ṣẹlẹ̀ ní Khaybar nàdánà bí sallallahu alaihi wasallam tó borí wọn ó sì máa dá mẹjọ nǹkan máa dáko bẹ ṣùgbọ́n wọ́n máa kó ìdajì àǹfààní oko wá fún ànàbì sallallahu alaihi wasallam eléyìí ni Islam mú wa almuzaraca tàbí almusaqa tẹ̀má sọ pé almuzaraca máa bá mi dáko máa bá mi dáko lórí pé ńgbà tá a bá dáko tán tẹ́lẹ̀ oko bá jáde àǹfààní oko yún báyìí báyìí lèmi pẹ̀lú rẹ̀ ọ̀jọ̀ pin ọ̀dà gẹ́gẹ́ bíi almudaraba tó wó ìpè táǹfààní okó bá jáde o ẹ̀wọ̀n kémi mi ò dáko kankan àmì mi mo nílẹ̀ èmi mo sì ra àwọn èso tí wọ́n gbìn àwọn kóró tí wọ́n gbìn àwọn oúnjẹ wóró tí wọ́n gbìn mi á sọ pé tèrè okó bá jáde o àjọ máa pín báyìí báyìí mi akóda méjì ìwà akóda kan ìwà akóda méjì èmi akóda kan bẹ́ẹ̀ ni mi máa ṣe kò sí á ṣe fifty fifty ilé yẹn wọ́n ń pè ní kíni almuzara ẹ̀ríkẹ́ láwùjọ tí wàá lónìí kò dájú pé muzara wà á ń bọ̀sibọ́sí almusaqa almusaqa wọ́n ní pé mo ti dáko kalẹ̀ ṣùgbọ́n lásìkò tí mo fi lè máa fún lómi mu àsìkò ẹ̀rùn láti wà wọ́n máa bá mi wọ́n wọ́n máa bá mi fọ́n omi sí àwọn nǹkan tí mo gbìn lórí pé ńgbà tó lọ́n bá ní káǹfààní okó jáde o nǹkan báyìí báyìí ni màá máa fún ọ nínú àǹfààní o ṣe eléyìí ṣẹlẹ̀ àfaramọ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìbéèrè táwọn yẹn máa ń ṣe nípa ohun tó máa ń ṣẹlẹ̀ láwùjọ ń bí òun náà ní wípé àwọn èèyàn máa ń yọ̀ǹda alẹ̀ fáwọn èèyàn láti lọ́ọ́ dáko ńbẹ̀ wọ́n wá sọ fún wọn pé àwọn ò ní nǹkan kan gbà nínú tó bá jẹ́ àǹfààní oko yín ju apẹ̀rẹ̀ sùn kan lọ àbí iṣu ẹyọ mẹ́ta tàbí kẹ́ẹ̀gì epo pupa kan so tó bá jẹ́ pé àwọn kà kún owó táwọn fi háyà alẹ̀ fún ó sì pa wọn bẹ́ẹ̀ kò sí wàhálà fẹ́ẹ́sù apẹ̀rẹ̀ kan náà lówó lẹ̀ yìí lọ́dún kan àmọ́ sùúrù èwo iṣu ju sù iṣu sì kéré sí sù irú sù wo bóun ni ó tò ẹ̀ kí wàhálà ọwọ́ bẹ̀ fi hìlgọ́rọ̀rù wàlìjàhálà ìṣújú àti ewu ọwọ àmbẹ irú suwo ìṣù abọ́dé nílùú tiyín ìṣù kékeré nílùú mi tòǹtòrẹ́ náà kíkọ́ mú ìṣù apẹ̀rẹ̀ kan wá tí ó gbogbo ẹ̀ múṣkìlà lásán ní. lọ́dún kan àgbẹ̀ yẹn mọ̀ pé tó ń bá fẹ́ ta sọ apẹ̀rẹ̀ kan gbogbo ọ̀wọ́ ti five hundred naira ọdún míì ọwọ́ ti three thousand naira sẹ́wọ̀n kéńgbà kan yóò gbé lẹ̀ inú rẹ̀ ó dùn gbà kan yóò gbé lẹ̀ ọkàn rẹ̀ ó so why not kẹ́ kúkú sòwò sórí owó yìí báyìí lọ́ọ́ máa san lọ́dún kówó wọn fún wọn wọn bá lọ́ọ́ fi ra sùn àwọn ọmọ àti kó láàyè máa gbé sùn wá kò yá wa àwọn ọmọ àsìn kò yé wa torí sùn ọjọ́ ra wọn. nọ́mbà tù tó bá ní kó gbé epo wá epo gẹ́gẹ́ bíi kíni tí wọ́n á ti ṣe kó sà lọ́ da fún yín pé iṣu ni ẹ máa gbà lórí ilẹ̀ fámìlì yìí àti epo pupa bẹ́ẹ̀ bá ti gba nǹkan mí ńkọ́ ìgbóná ní ọ̀pá gbogbo yín tí wọ́n á jẹ́ pé ṣírùkù ló gbé wọn débẹ̀ à ń bẹ lọ́nkọ́ mọ̀ bòrò. ṣùgbọ́n ètò dáa jù náà ni pé kẹ́ ẹ gbowó kẹ́ ẹ ọ̀pọ̀lọpọ̀ sì tún máa ń ní oko kòkó oko bì oko kíní àwọn igi tó ń sowó wọn à ní máa dáko yùn wípé tọdún bá parí tọdún bá parí kí ló gbogbo eléyìí ò ní ma. because kìí ṣe pé bóyá òun bá yín dáko kankan ẹ kàn gbé dúkìá yín lé lọ́ọ̀ni pé wọ́n máa jàǹfààní àwọn máa san ibà fún wa eléyìí min babi akli amwali nnas bil batil wọn bẹ nu jíjẹwọ àwọn èèyàn níjẹ bàjẹ́ fèlè ìjẹba bákan náà nínú ẹni tí Ànábì sallallahu alaihi wasallam máa rán òun náà ni Abdullah ibn rawaha ìgbà kan táwọn ẹbí ran sáwọn yahood ikú kọ́ lọ gba zakatu oko tí wọ́n bá nàbí dá wa tọ́ abdullah ibn rawaha onítẹ̀fẹ́ fún mi ní haramu jẹ ni fún mi lẹ́gùn jẹjẹ sìbẹ́yìn náà ti rí i pé nǹkan lè ṣẹlẹ̀ lára ẹni tí ọmọ wa fojú pé bùbù rẹ̀ ń sẹ́wọ̀n kẹ́ lo ways pàápàá ru nàìjíríà yìí ní kí ẹ sọ pé kò pé ní sọ́ọ̀bù járe àbí òye á ṣe yín dáadáa yàrá kí bá ti sọ pé kò pé ní sọ́ọ̀bù ní éka bíi ogún àmọ́ kò pé ní sọ́ọ̀bù ọlọ́run ò sì jẹ́ kí nǹkan ó wọn aláwọn ó ọ dáadáa wọn ti kọkọ kọyán kalẹ fún ọ wọn tó gbẹrun orúkọ sí wọn gbé gbogbo ẹrù ẹ ah, máa ti ń ṣe kan bẹyìn ẹ ẹ níkọ fún wọn sẹmọ pé ojú ọlọ́wọ́ bá ń kọ kò sùn torí ẹ irú rẹ ni wọn fẹẹ min indi ahabbi nnasi ilay ẹni tí mo fọlọ́n búra pé ẹni tí mo tọ̀dọ̀ rẹ̀ wá báyìí ó lẹ́ni tí mo nífẹ̀ẹ́ sí jù nínú àwọn èèyàn wala antum abghadu ilayya min iddatikum min alqiradati wal khanazir ẹ̀rí ẹ̀yin tẹ̀sí wọn wá sí wọn Yahudi wọ̀nyí báyìí mo kórìíra yín ju àwọn baba ńlá yín tọ́lọ̀ ń yí padà tí wọ́n di ọ̀bọ tọ́lọ̀ ń yí padà tí wọ́n di ẹlẹ́dẹ̀ lọ mo sì yín kórìíra sẹ́yìn kó ti da pa àbùbá báyìí wọn àbí sallallahu alaihi wasallam ló ń ṣe kínni ló ń fẹ́ràn jù àmẹ́yìn ìwọ̀n yí báyìí òun kórìíra yín kọ́dà ó tún ju tàwọn baba ńlá yín alladina musikhu ẹ̀yìn tọ́lọ̀ ń yí tọ́pa láwọ̀dà. فجعل منهم القردة والخنازير وعبد الطاغوت أولئك شر مكانا سو وأضل عن سواء السبيل مو كوري لا ينجو أما تنيلو أما صعبا سيرينو أما بو كونكلوشن أني ولا يحملني بغضي لكم وحبي إياه ألا أعدل عليكم ìfẹ́ tí mo wá ní sànàbí sallallahu alaihi wasallam àti mo ṣe kórìíra yín kò lè mú mi má ṣe dọ́gba o mo rò pé yẹn yín ẹ̀hẹ́n owó yín kò ní tó ń tá a mú nínú rẹ̀ kí wọ́n á sọ pé kò tíì tó kò sì ní jẹ́ pé kò tíì tó kí wọ́n á sọ pé ó ti tó báwọn sọ àbàṣe wọ́n ní balance síbẹ̀ lẹ́yìn rí àbòtí kúlàlà ṣẹ́gbẹ́ ògbẹ́ńtẹ́ bá fẹ́ràn àwọn eléyìí ẹsẹ̀ ẹni ayé ń fẹ́ kọlábùkù la sàmáwọn ẹni tí ó ṣe pé èèyàn ọ̀fẹ́ àwọn ẹni tó ṣe pé ẹ̀fẹ́ ẹ̀gbá tiwọn kó ṣe dáadáa gẹ́gẹ́ sọ pé kí ni ń ṣe kí ló ṣe tí ń jọ́ lójú mo rò pé gẹ́ẹ̀tì ẹ̀ tó ń torí ẹ̀ bẹ́ẹ̀ ni sàhábì yìí sọ síbẹ̀ sì mọ̀ pé alukur'an náà ti sọ ó ní wala yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu i'dilu huwa aqrabu littaqwa ẹ má jẹ́ kí ìkórìíra tẹ ní sáwọn èèyàn kan kó mú yín má ṣe dọ́gba o ṣíṣe dọ́gba ló yẹ kẹ́ ẹ máa ṣe dọ́gba o torí ṣe dọ́gba ní máa súnyàn má ti jẹ́ni tí ń payọ̀ lọ ìṣedọ́gba ní máa sún ní máa ti jẹ́ni tí ń payọ̀ lọ ó ní ìgbà tó wá sọ bẹ́ẹ̀ àwọn arákùnrin Yahudi wá dáhùn pé. بهذا قامت السماوات والأرض ìṣèdọ́gba gan-an ló gbé sámàrò òun náà ló mú شو lọ àwọn gan-an wọ́n mọ òdodo ṣùgbọ́n wọ́n máa ń tọrọ kéèyàn kú lórí rẹ̀ eléyìí túmọ̀ sí pé kìí ṣe gbogbo ẹni tá à ń bá ṣe láyé iná ni ọ̀mọ ń tọ́tọ́ ni ọ̀mọ ń tọ́ yẹ ṣùgbọ́n wọ́n fẹ́ dẹ̀yàn wò wípé sófin tọ́tọ́ sílẹ̀ si tó sì fi ń tọ́ yẹ sílẹ̀ káwọn ó lè bá a rí ọ lò láti fi àchíìfù kankan nínú àwọn aghrab ṣaitaniya àwọn àfojúsùn tí máa tọ̀dọ̀ ṣaitani wá ìdí nìyí tó fi jẹ́ pé a gbọ́dọ̀ páyọ̀ ọlọ́njẹ́ mọ́ gbogbo àyíká yìí tá a bá bára wa gbogbo kò yóò tá a bá bára wa a máa báwọn èèyàn ṣe láwọn ẹni tá a fẹ́ràn a sì máa bá àwọn èèyàn ṣe láwọn ẹni tá a kórìíra kò yẹ ká ṣàbòsí o a gbọ́dọ̀ ti torí kó a kórìíra ẹnìkan ká bòsí a sì gbọ́dọ̀ ti torí kó a fẹ́ràn ẹnìkan ká jẹ́ pé àwa ṣe nǹkan tá a fi gbé lórí ìbàjẹ́ téèyàn bá lè ní báláǹsì bẹ́ẹ̀ èèyàn ń tún àlùkìyàmọ̀ rẹ̀ ṣe wọ́n á pa á jùlọ kéèyàn bá wà nípò kọjá adájọ́ àìmọye èèyàn lẹ́ẹ̀ni tó jẹ́ pé ẹ̀gbọ́ra yín yé tẹ̀jọ́ ń wora yín tó jẹ́ pé ikú ń dẹ dẹ̀dẹ̀ dẹ̀dẹ̀ ń dẹkú náà lẹ́jọ́ máa ṣe fúnra yín ṣùgbọ́n tí ẹjọ́ rẹ̀ bá déwájú rẹ̀ ọ gbọ́dọ̀ bá ṣe níbàṣe pọ́tà mi dé yọ jẹ ìyá lónìí yóò pohùn òṣù tó bá ṣe bẹ́ẹ̀ ó ti ṣàbòsí wọn ò gbé ọ síbẹ̀ nítorí kó lè bá àwọn fìyà jẹ àwọn ọ̀tá rẹ̀ kí ló ṣe wọ́n máa jò lọ́jà rí ẹgbẹ́ rẹ̀ fún wọ́n máa jò náà lọ́jà bí ẹgbẹ́ bí fún so ìbálòun ti ní kẹ́ ẹ má wo ìkórìíra tẹ́ ẹ ní sáwọn kan kẹ́ ẹ má ṣe dọ́gba bẹ́ẹ̀ náà ni ẹni tó wà ń po kọjá ẹni tí wọ́n máa ṣàtúnṣe láwùjọ láwọn yẹn bá ti jà wọ́n máa ń kó wádọ̀ rẹ̀ ẹ má pe ọlọ́run tiẹ̀ wá mú un lónìí yọ gbọ́ tààrin orí ẹ̀ tó bá gbọ́ tààrin orí ẹ̀ wọn náà sì múra láti jìyà lọ́la gbẹ̀ndẹ̀ alkiyam bẹ́ẹ̀ náà ni àwọn teachers and lecturers láwọn ilé ẹ̀kọ́ wa gbogbo wọ́n gbọ́dọ̀ fìpáyà ọlọ́run sọ̀rọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ti kán ọmọ mi ìmánu torí pọ́ sẹ́wọ̀n wọ́n á wò pé tọ̀ àwọn náà kúkú níbi táwọn ti lè mú so ọmọ pass wọ́n fail so ẹsẹ̀ wọn kéde ti fail èèyàn pàápàá láwọn higher institutions yẹn bíi university tó bá sọ pé wádìí wọ́n mọ̀ ka oríṣiríṣi nǹkan sí ọ létí pé tá a bá wádìí tá a padà rí pé olùkọ́ yẹn náà àwọn consequences ìgbésẹ̀ tó gbé ní nǹkan báyìí ní nǹkan báyìí ní nǹkan báyìí tí wọn kí tí wọn náà bá ti gbọ́ ẹ̀rú ti máa bọ̀ ọ́ torí wọn ti tò àwọn nǹkan wọ̀nyẹn lọ́nà tábò sí òfìsè ṣe ń rọrùn lọ́nà tábò sí òfìsè ṣe ń rọrùn ẹ ṣe dọ́gba lọ́pọ̀lọpọ̀ àwọn ilé ẹ̀kọ́ láyé àmọ́ nàìjíríà ń bè torí nàìjíríà ń bè arábòsí tó pọ̀ láwọn institutions yóò ti pọ̀ jù èsì táwọn máa ń gbà wọn máa fún wọn generally àbòsí burúkú ẹlòmíì wọn fi kún fún un pọ̀lẹ́tọ̀ sí ẹlòmíì wọn máa ma dín tiẹ̀ kù àmọ́ tá à ń kọ́ lẹ́kọ̀ọ́ tó sì béèrè kí ló ń gbà nínú ìdánwò á sì pé nǹkan báyìí lọ gbà ẹnìkan pé level adviser kan oṣù máa ma lọ dín twenty kù fọmà bí ayi haq ọmọ pé ala yadhunnu ulaika annahum mab'uthun li yawmin 'azim yawma yaqumu an-nasu li rabbil 'alamin ẹ rò pé ilé ayé nìkan ni sùkúù náà tán sí ni bẹ ayi haq ló fi ní twenty kù fún ọmọ wa gbọ́rọ̀ ọdọọdọ lórí iléèwé jìnnìjìnnì tí wàá bá kálukú department wọn mọ wá pé ha ah, kíláàsì ẹ rí kọmọ yẹn ó ti dájú pọ̀ ó ti ṣe kínní pọ̀ àà kó a ní dájú lórí ẹ̀tọ́ rẹ̀ sèbáni sallallahu alaihi wasallam ti sọ ó ní li kulli dhi haqqin maqal gbẹ́ntẹ́ máa fẹ̀tọ́ rẹ̀ dùn ó yẹ kẹ́nu rẹ̀ ó lè ràn ọ̀rọ̀ abẹ́ni tó tiẹ̀ fẹ́ẹ̀lì gan àti exam àti CA twenty seven ló ń gbà ẹ̀wọ̀n kí lẹ́yìn mọ̀ wí pọ̀ yọ wá lọ bá àwọn olùkọ́ kan àmọ́ bọ́yọ̀ rẹ̀ tiẹ̀ làwọn jẹ́ báyà kínní kan especially àwọn obìnrin wọn yẹn olùkọ́ yẹn wà lọ́mọ wá àwọn lecturers tí wọ́n ti fẹ́ẹ̀lì yún pé ẹ̀dákùnsẹ́ ti submit script ẹ̀dákùnsẹ́ ti ṣe kí ló dé náà ọmọ kan ní kó tí ẹ máa ibú rẹ lọ àwọn ò ti jó lórí ibú ẹ mọ ìwúlẹ̀ ẹjọ́ parí sùkúù ṣe mọ̀ pé àwọn nǹkan yẹn àwọn àwọn àbòsí ńláńlá ni kò jẹ́ káwọn ẹ̀kọ́ yẹn gan kún ní kún tiẹ̀ ní báàlù kankan nàìjíríà kò ní báàlù kankan tó bá ti nàìjíríà nàìjíríà náà gan ibà yìí dáhùn táwọn máa ń ṣe pé jọ ń jí wò á jáde ń sùkúù àmọ́ fọ́ dákàrà àdìpé kí lọ kọ́ irọ́ lásán ẹ ti ẹ̀ jẹ́ káwọn ọmọ gbìyànjú wọn bá sẹ́mi ayé tán fẹ́ kí wọ́n bá fi kún twenty seven wọ́n ní kẹ́ sájọ pass wọ́n tún fi thirteen kún fún ẹni tí ọ̀hún alẹ́ nìkan kan kọ́ òun ó fèèlì gbé nígbà tó bá tún yá tí wọ́n bá parí ọdún tó bá tún ní kíní ẹni tí ọ̀lẹ́ nìkan o so wọ́n bá lè wọ́n lè ní good standard rẹ̀ ọ̀dà kún ó lé ń sùkú torí òun ọ̀lẹ́ nìkan kan nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn olùmọ wa ń perú àwọn ìwé ẹ̀rí tí àwọn institution bá ti wà corrupt wọn máa ń pè àwọn ìwé ẹ̀rí yẹn ní to zur ìwé ẹ̀rí èké so ó kéré jù kéèyàn sá try láti maintain balance ní tiẹ̀ torí pé ọlọ́wọ́n bó tún kó àjọǹjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama kátàrà rú sọ̀hábì káfíkẹ́kọ̀ọ́ ẹni tó yẹ kó ẹ̀jọ̀ búra yín tẹjọ ní èdè òyédè nínú àwọn olùkọ láwọn ìlú òkèèrè yọ yọ ọ̀lẹ́nu tó bá gbà náà ni ó tún fún torí òun mọ̀ pé èyí tẹ́jọ ṣeun ṣe àárín èèyàn láàrin kọ́ òun ò fẹ́ jọ pé ẹnìkan wọn múnú ládàá tó wọn mọ̀ kó fún un gan dáa kò dájú pọ̀ tẹ̀wọ̀n tó ètí ọ̀dà torí pé lónìí yìí tilẹ̀ ti mọ yìí kálukú wa náà kọ́ yẹra rẹ̀ wò sí ìta ṣe lọ́pọ̀ jù ni àbí ìta ṣe tí ọ̀dà ẹ sì mọ̀ ọ̀dà rọ àwọn èèyàn lọ́rùn púpọ̀ láti ṣe ju ètò lọ tí èèyàn máa ń ṣe tí ọ̀dà yìí máa ń rọ èèyàn lọ́rùn tí ní bá ti mọ̀ so ó túmọ̀ sí pé èyí tí ọ̀dá wọn á rọ àwọn èèyàn lọ́rùn burúkú iṣẹ́ kékeré kọ́ lẹ́yìn oṣù tó yàn fi ra àlùjáná wọ̀ kọ́ lọ́wọ́ bọ́ dákun kọ́ sànù wa torí àwọn wọn ní balance bákan náà téèyàn bá ní ẹṣin àbẹ́yàn láwọn ẹrú àbẹ́yàn ní bàákà àbẹ́yàn ní kẹ́tẹ́kẹ́tẹ́ tiẹ̀ ní àwọn ewébẹ̀ bí ẹ̀fọ́. bí ewédú bí ọyọ́ àbí màbá ọ̀pọ̀ bàrà ńlọ ní àbí irú àwọn habhab watermelon bẹ́pẹ́ mango ló ní anabi sallallahu alaihi wasallam kẹ́ gba zakati nínú rẹ̀ o zakati nínú rẹ̀ ohun tó máa ń gba zakati nínú rẹ̀ nínú tọ́jọ́ bí àwọn èso wọ̀nyí ni kí ni al-inab war-rutab inab àti dàbínù ni anabi sallallahu alayhi wa sallam máa ń gba zakati nínú àwọn inab àti rutab ọ̀kan ti gbẹ ọ̀kan ò tí ì gbẹ sírò gbogbo ẹ̀ papọ̀ kì sọ pé kí kó kan sọ́tọ̀ yàtọ̀ sọ́kan eléyìí ó fi hàn wá kẹ́ bó ti ṣe jẹ́ pé kìí ṣe gbogbo owó tá a bá nínú àwọn máa ń yọ zàká nínú ojúlówó owó yìí ṣùgbọ́n ẹni tó bá jẹ́ pé ẹṣin ló ń tà kẹ́tẹ́kẹ́tẹ́ ló ń tà ẹrú ló ń tà ìbáaka ló ń tà sàbẹ̀wé bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú zaka wo ló ń yọ zaka ọjà tá ń tà lópin ìgbà tí ń tà yẹn bá tọ́ pé ká tà á nínú àwọn kẹta asan kí ni ọ̀tọ́ kátà kẹtẹkẹtẹ kí ni ọ̀fà haramu ní báwo aha torí pé ẹ̀sìn Islam ṣe jíjẹ rẹ̀ ní haram kẹtẹkẹtẹ ẹrú èwo kẹtẹkẹtẹ ti lé tinubu ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ pé ká jẹ sẹ́wọ̀n kí lọ́jọ́ Khaybar àwọn sọ̀hábà ti gbé kókó ẹran kẹtẹkẹtẹ kaná yẹ́n ti ń sọ kutu wọ̀wọ̀ tẹ́ pé akramakumullah tíyẹn bá jẹ́ ni tó fẹ́ràn ẹran àwọn wọ̀nyẹn ti ń pọ́n tìlà bí o kọ̀ ọ̀lú kan so anabi wa ẹ sọ fún wa inna allaha wa rasulahu qad harrama luhuma al ẹbí hàn pé àtọ́lọ́ àtànábì sallallahu alaihi wasallam wọ́n ti ṣe jíjẹ ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ lílé wọ̀ sàábà tó sì kọ́kọ́ gbọ́ ó sì gbé kókó báyìí ó sì dábòlẹ̀ mo rò pé iye àwọn yìí bá sì kò jẹ torí pé tó bá tún sẹ́kù lórí àwọn ká ah, ẹ̀dàkùn ẹ̀jẹ̀ àjẹ tòní náà òun ti jọ́ mi ni ah, ah, àwọn dábòlẹ̀ ní kálukú ó sinmi so eléyìí jẹba àwọn kí tún ni a sì ti mọ̀ pé tọ́lọ́mù bá ṣe jíjẹ nǹkan kan léèwọ̀ ọlọ́run ṣe títà rẹ̀ léwọ̀ kí ló á dé tẹ̀ ń kó kẹ́tẹ́kẹ́tẹ́ lọ fún yíbò jẹ́ abẹ́yìn ò tí ì gbọ́ ẹnìkan asọ́njọ́ kan wípé wọ́n máa ń kó kẹ́tẹ́kẹ́tẹ́ lọ sílẹ̀ yíbò látàwọn agbọn àríwá nàìjíríà yìí lójoojúmọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe máa kó màálù aṣágbọn ilẹ̀ yorùbá lójoojúmọ́ <laughs> kódà ẹni tó ń mú rìpọ́tì yẹn wá nígbà tí ń sọ wàhálà ìmọ̀ yanu báyìí ó ní ní ọjọ́ kan ní abatu àtàn ti ń pa ẹran lọ́kàn lẹ̀ yìí bò wọ́n máa pa tó kẹ́tẹ́kẹ́tẹ́ eighty five nígbà tí ibo ibo sẹ́wọ̀n pé ẹni tí èsè mùsùlùmí torí pé lẹ́yìn sábà àdàlù kò fèrè yìí lẹ́mu nígbà tí ẹ bá ti jẹ́ kéferì kò tún sẹ́sẹ̀ kan mọ́ gbogbo ẹ̀ làwọn jẹ ok táwọn bá jẹ ṣé kí wọ́n ló ṣe lẹ́tọ̀ọ́ fún wa káwọ́ ọ̀tà fún wọn. mo rò pé fura àwọn kan sì ti fi lówó wọ́n ní tírélà wọ́n tún kọ́lé wọ́n tún ṣe gbogbo ẹ̀ tọ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ ẹni tó bá ní béèrè kò sí. aleykum salaam. jáde àwọn ẹ̀yà ògbìn oko ṣé ó máa yọ ìlàkà ẹ̀yà ògbìn ẹlọ́tọ̀ ní àwọn kìí tún ṣe pé tún ó ń gbin kó lásán ó tún nírúgbìn ó tún ń tajà yọ yọzà ni yẹn ni èrè oko rẹ mówó rẹ ò da nǹkan ọ̀gbìn rẹ mówó rẹ ọ̀tọ̀ọ̀tọ̀ ní kálukú wọn rìn náà wọ́n ti ṣírò rẹ̀ kí tó kà wọ́n ti ṣírò rẹ̀ kí tó kà níjẹ́ òní wọ́n wàá yọ níjọ́ tí wọ́n bá kà náà lọ́lọ́run sọ pé wa atu haqqahu yawma hasadihi ọjọ́ tẹ̀ ń bá ń ka lẹ́yọ ẹ̀tọ́ rẹ̀ ti sọ fún ọ tẹ́lẹ̀ ọ̀rẹ́dì sọ̀njá tó ń bá ń ka ẹ̀tọ́ ìbéèrè yẹn pàtàkì gbàdá ní wọ́n ti wá sírò iye tó wù rẹ jẹ́ iye tó yọ ní zaka so meaning that o tún ní freedom tó bá wọ̀ o lè ta gbogbo ẹ̀ tó bá wọ̀ o lè bùnyàn gbogbo ẹ̀ tó bá wọ̀ but ọ wá yọ zakat zaka wo lọ yọ ṣebí wọ́n ti rí sample ìtọ́lọ́wọ́n bá ní kọ́ jáde nínú oko rẹ̀ àwọn kan dáa tó jẹ́ pé wọ́n lè ta wọ́n lówó gegege àwọn kan ọ̀dá débi pé ó pa ọkùnrin owó rẹ̀ ni wọ́n tà àwọn kan sì wà láàrin wọn ọ̀dá jù wọn ò sì bàjẹ́ jù wọn ọ̀dá jù wọn ò bàjẹ́ jù lèèyàn máa yọ ń zàkà síbẹ̀ gbọ́ nínú hadith Mu'adh fanabi sallallahu alayhi wa sallam sọ pé wa iyyaka wa kara'ima amwali sọ́ra Fatima mú èyí tó lówó lórí jù nínú owó wọn yẹnni kí tá a kì í ṣètò wọn lówó jù lẹ́gbàá torí tẹ́ bá ti bẹ́ẹ̀ ẹ fara ni bàbá olówó yẹn ẹ sì ní gba èyí tó jẹ́ pọ́ọ́kú lówó ẹ̀ jù torí tẹ́ bá ti bẹ́ẹ̀ ẹ ti fi nira sí àwọn aláìní tí ó gbà so kọ̀ wọ́n jù kò dínwó jù lẹ́yìn wọ́n máa ń gbà ń zakat irú rẹ̀ lèyàn wà lọ naam aleykum salaam. rárá rárá Idris rárá ṣé lọ́ba o. lọ yẹn tó ń bá pẹja ẹja tọpa pa máa tà á yọọ máa jẹun bẹ́ẹ̀ yọ́n máa ná lórí ìyàwó ló ná lórí ọmọ ńbẹ owó tó bá máa jọ títí tó yẹn tó ní sọ́ọ̀bù tó bá tó wá tó ní dé kan bá wá yípo wá wò pé ṣé mo tún rówó jọ àbí ti ń

bẹ́ẹ̀ ni náírà ń kóbo yìí so tí ẹ kọ̀ láti yọ zaka rẹ̀ ọlọ́run ọba ni ní kí wọ́n dáná sí owó yìí owó yìí tẹ kó jọ ńlẹ̀ ayé òní wọn àmọ́ fi mọ́ ẹ̀yìn lánú náà jahannam so tí ẹ ti bá a nù ibi tó gbá bọ́ọ̀lù sí bọ́ọ̀lù wọnú àwọn so ṣùgbọ́n tó bá ń jẹ́ pé màálù lọ́ba ni ràkúnmí ló àwọn nǹkan ọ̀sìn ló ó wá nínú hadith tí Bukhari àti Muslim gbà jáde pé ẹnìkan ò ní lówó tí zakati ti wọnú ẹ̀ kí owó tó sì ní kó jẹ́ nǹkan ọ̀sìn àfi kọ́ lọ́wọ́n ọba kó pàwọ́ àwọn owó rẹ̀ dà níjọ́gbìn dàlùkìyàmà kí wọ́n di ètò burú jù nínú ejò anabi wa pè ní shuja'an aqra ejò apárí ejò apárí èyí tó burú jù nu ejò tó ju rírí lọ́lọ́wọ́n bọ́ sọ wọ́n dà wọ́n á parí Al-Hafiz Ibn Hajar ó ní kí ló dé tí ejò yẹn ò fi já parí wọ́n ní ewu ọtí ó pọ̀ lára rẹ̀ gan ni ó mú un kúrò lórí ẹ̀ poison tí ó wà lára rẹ̀ ni ó mú kí irun ọmọ sí lórí ẹ̀ yóò wá wé má bàbá olówó tí ọ̀yọ́ zakáhùn ẹ̀yìn bàbá ó máa lù lẹ́ ń gbọ́n o torí ọ̀pọ̀lọpọ̀ máa dọ́gbọ́n wọ́n rò pọ́lọ́ làwọn ń dọ́gbọ́n fún un tọ́ yóò wé mọ́lá tó bá wé mọ́lá yóò máa fìyà jẹ nínú náà jahannam yóò máa sọ pé ibo ni wọ́n ti wá tó ń ti fìyà jẹ mí báyìí èé sí ọ kí ló sí ọ ọ dá mi máa ní wò mí dáadáa ana maluk ana kanzok èmi lówó rẹ̀ mi ní pẹ́pẹ́ ọ̀rọ̀ tó tẹ́lẹ̀ jọ́ ńlẹ̀ ayé àwọn ma àwọn màálù ràkúnmí lọ́lọ́run yí padà tí wọ́n dejò èsèjò kan fa ọjọ́ bó ṣe jẹ́ ẹ̀yà ajá tètè yọ zàká lónìí o kó tó dọ́là o èyí lè yọ ọmọ tẹ̀yìn bá ti kú naam aleykum salaam. ti ilẹ̀ aha ẹni tó tó nílẹ̀ ó ní fún títà níjọ́ tẹ́ bá ti ráyùn ló ti yẹ kẹ́ ẹ̀ mọ̀ yín pé ilẹ̀ tẹ́ níyẹn ilẹ̀ títà ni ajẹ́ kí gbogbo ògbà yòówù ẹ bá tó tà gbogbo ògbà yòówù ẹ bá tó tà ẹ yọ zàkà rẹ̀ ẹ yọ zàkà rẹ̀ so eléyìí ó dàbí ẹni tí ń ta mọ́tò ni jẹ́ kí gbogbo ìgbà tó bá tó ta mọ́tò yọ yọ zàkà rẹ̀ lópin ìgbà tó owó tọ́tà bá ká ní sọ́ọ̀bù ṣùgbọ́n àwọn olùmọ̀ sọ pé a ti nílẹ̀ yìí ọdún mẹ́wàá ló ṣe ká tó rẹ̀ nira sẹ́wọ̀n pé à ń talẹ̀ ara à ń talẹ̀ kọ̀ rọrùn bíi à ń ta búrẹ́dì à ń ta mílíkì ẹ̀hẹ́n so ẹ̀yin náà rò ó láti dọ́tà ti fẹ́ ra lẹ̀ tẹ̀ǹtẹ̀lẹ̀ owó jọ so wọ́n ní tó bá jẹ́ pé ọdún mẹ́wàá la tó rí tàǹkọ́ sẹ́mi kọ́ dàbí ìgbà tó ṣe pé a fi mílíkì sórí àtẹ àárí tá a fi lẹ́yìn ọdún mẹ́wàá bẹ́ẹ̀ lọ́jọ́ torí látijọ́ táwa ti ní látijọ́ tá a ti jogún ẹ̀ látijọ́ tá a ti rà á láti ní lánìyàn pé kí la fẹ́ ṣe títà la fẹ́ tà wọ́n ní tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní tó máa ṣẹlẹ̀ ní pé sẹ́yọ̀ zàkà ọdún mẹ́wàá fún ni torí ọdún mẹ́wàá ló fi jókòó àbí zàkà ọdún kan ìmáàmù wa rahimahullah àwọn ní zaka ọdún mẹ́wàá láàyò fún ọ àwọn ah, ní zaka ọdún kan láàyò fún gbàtà tó tà àwọn olùmọ̀ yòókù sọ pé yí ọdún tó ṣe iye zaka rẹ̀ láàyò however tẹ̀bá wá sọ pé zaka ọdún mẹ́wàá lábàáyọ fún lẹ́yìn tẹ̀ta ní one point one point kápẹ́ two million ilẹ̀ tẹ́ two million divided by forty twenty twenty five thousand àbí eighty thousand èlò lọ́jẹ́ eight thousand ah àwọn mathematician dà two million divided by forty fifty thousand fifty thousand times ten. ẹ zero rẹ̀ déédéé one million divided by forty twenty five thousand fifty thousand very good tabaala yọzakọ ọdún mẹ́wàá fún kọ́ owó fẹ́ rí lọ àbí ọ̀fẹ́ rí lọ kí la ti yọyún one over four ókè tó bá ti twenty years ńkọ́ half <laughs> so ó túmọ̀ sí pé ọ̀rọ̀ àwọn èèyàn yóò kù your heart to be practicalized especially in Nigeria sa torí kálukú ọtí wọn kékeré ni so láàkì <laughs> tó bá pé lẹ́yìn ilẹ̀ mọ́ṣáláṣí ni ẹ wá rí i pé tẹ bá kọ́ mọ́ṣáláṣí síbí àwọn tí ń gbé bẹ́ẹ̀ wọ́n ṣe mùsùlùmí so òkúta lè bá masjid yẹn because nígbà tó bá pé ẹ kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ pẹ̀lú owó iyebíye gbogbo àdúgbò kò sí mùsùlùmí ń bẹ tó kẹ́sì tó kọ ẹ bá ronú pípẹ́ ẹsẹ̀ kínní ẹ tà ìgbà tẹ́ tí wàá sọ pé fẹ́ tà òun sígbà tẹ́ tó rẹ́ ni rà òun ọ apọ̀dún mẹ́wàá nàkélẹ̀ kínní mọ́ṣáláṣí àmẹ́tìlá níyàn pé tà ó ti tọ́dún mẹ́wàá kẹ́ tó rí tà àní yọ̀dà kọ ọdún kan fún un à ń bọ̀sibọ́sí tọdún mẹ́wàá gbogbo owó tó bá ti jẹ́ owó wọ́ọ̀kì wọn èyí yọ zaka fún wọn rò pé yé wa gbogbo owó tó bá ti jówó wákf wọn èyí yọ zaka fún torí pé wákf tẹ́lẹ̀ náà ẹ ti bọ́n lọ́n tóńgbà tẹ ti bọ́n lọ́n zaka kí ni ẹ tún fẹ́ yọ ó túmọ̀ sí pé bá tà bó ṣe wà náà láti fi lọ wá mi rà tó dín sí alhamdulillah tó bá lé sí àfikún tó bá sì jẹ́ pé owó yìí ó dín sí iye tá a fẹ́ kò tó iye tí wọ́n fẹ́ tà á jẹ́ owó tó bá léwu á fi bẹ̀rẹ̀ ẹsẹ̀ lórí ilẹ̀ yẹn wọ́n yẹ yọ zaka wọ́ọ̀kì ilẹ̀ ìjọba aleykum salaam aleykum salaam. ó ti parí nù kò sí zaka tó aleykum salaam àwọn ah, oníṣẹ́ máa ń sin adìẹ ńkọ́ àti sọ adìẹ ṣáájú sáhùn àlàlá tẹ́ẹ̀bì ẹni tó wà mẹ́. aleykum salaam. àwọn bàbá kó síyàn lọ́wọ́ àti màmá owó sì ti tọ́dún kan lọ́wọ́ wa ó sì tó ní sọ́ọ̀bù ọdún kan sì ti tó sáàbà àwọn yọ wọn ìbáyàn yọ zaka nígbà tí èsì pé àwọn ti sọ àsọ́ọ̀lẹ̀ fún ọ pé yọ zaka rẹ o tásìkò bá tó torí pé ó pé wọ́n ti ṣírò rẹ̀ mówó tó wà lọ́dọ̀ wọn wọ́n ti yọ zaka rẹ̀ papọ̀ àbí òye wa wọ́n wá lè lọ bí wọ́n pé bá mi owó tẹ kó sí mi lọ́wọ́ ọ̀pọ̀ tó yọ zaka nù rẹ̀ ẹ̀ mọ̀ bí ẹ ti yọ zaka ti yọ wọ́n wá tẹ́tí gbọ́ wọn tó máa ní àwọn ò tí ì yọ ọ̀ á ní ní àwọn náà yéé lóni zaka jẹ́ yọkó mbẹ kó fáwọn ẹni tó bá tọ́ sí náà aleykum salaam. èèyàn mẹ́wàá dógún lè yọ kan ilẹ̀ olódìdí sábà bẹ́ẹ̀ tàbá lọ pẹ̀ta ní ìlú tó dàbí kó fi wọ̀n sọ́ọ̀bù pé àwọn kan wá sọ pé káàtà àwọn kan sọ pé kámẹ́ta tó ilẹ̀ yẹn wá wà mẹ́tò tó wá pẹ́ nígbà tí wọ́n bá tà tí wọ́n yọ zaka wọn kò lè sí zaka. tòṣì zaka ẹnu yín kò pẹ́ fẹ́ ta ẹnu yín òkúkú kò pẹ́ fẹ́ ta ẹ̀yin fẹ́ ta tiyín èmi ò fẹ́ ta tèmi bóńdà kó sì wá wọ̀ bẹ̀. lẹ́yìn wọn àgbà náà ilẹ̀ yẹn wọn ò tí ì pín ogún rẹ̀ fẹ́nibọ́dì abẹ́ ti ma tiyín àwọn náà ti ma tiwọn. sọ kí wọn lẹ fẹ́ àkọ́kọ́ aláìdáni tẹ bá ti bá wọn tí wọn bá ti fi dúkìá ni tó kú sílẹ̀ tó bá ti pẹ́ àìdáni ní títí máa ń ṣẹlẹ̀ ń bẹ agbára sábà kà máa sẹ́mi pé ẹnìkan tó máa ń jàǹfààní nǹkan yẹn kò ní fẹ́ kó jẹ́ pípín láéláé so the earlier the better bàbá tó ní nǹkan yìí dà màmá tó ní dà ọmọ tó ní dà ṣé gbogbo wọn ti lọ the earlier the better tètè pín kíkálukú gbá tiẹ̀ so àmọ́ tó bá yẹ pé lẹ̀ ni ẹ̀yin twenty lẹ́fẹ́ pínlẹ̀ plot kan àwa lè bá yín pín kò sí tó lé ń bẹ̀ ṣùgbọ́n ǹjẹ́ ó padà wá kàn bóyá kò ní í ṣe kọ́ sọ́lẹ́ẹ̀tì kan so torí káwọn míì wọ́n fà kíkọ́rí pé ilẹ̀ náà ni ẹ bá wa pín lókè àbá yín pín sẹ́mi pé àfi kẹ́tún wá ríra yín kẹ́tún ríra yín kẹ́tún ríra yín pé tọ̀ ẹ dákun ẹ jẹ́ àjọ kọ́ ibi báyìí so nítorí ìdílé tó ti dájú pé tí ntí bàbá filẹ̀ àbí màmá filẹ̀ tí ò bá ti ní ṣeéṣe pé ká rí pín kí kálukú ọmọ tiẹ̀ tí ó fi wọn máa dá wàhálà lẹ̀ ẹ tà á mọ̀nà ẹ tà á kọ́ wá jẹ́ pé owó yẹn ni wọ́n bá yín pín ilé ìjẹ́bù ṣèjẹ́ kì í ṣe pé ẹlọ́pàá àwọn fálú àwa o fálú àwa àtọkùn lè ta one million one point two million kí ni a fẹ́ pín nìsín irọ́ lásán fálú rọ torí pé tó bá dijọ́ ta fẹ́ tà tó jẹ́ twenty million kọ́ mo rò pé yẹn yín ẹnìkan ìpínpá àwọn ti fálú rẹ̀ ó fálú la ni wọ́n pín bọ̀dá kan ti kówó sá lọ nígbà tó bá dowó tán ni ká ẹ gbé wá kí wọ́n bá yín pín náà àmọ́ àwọn míì ọmọ sọ pé ah ní tí bàbá wa filẹ̀ àní ìta bàbá yín tó filẹ̀ ti lọ láìfù tí yín lẹ́yìn ṣe ní ìsìn àbí òye wa nǹkan yìí èsì ṣe ní tó ṣe pé tẹ́ ẹ̀ bá pín kò ní dájà alẹ̀ yóò díjà alẹ̀ náà níbẹ̀ pín yóò díjà alẹ̀ bó ṣe wà bẹ́ẹ̀ bá sì tún pín wàhálà ní ọ̀dà alẹ̀ tọ́lá nìkan lè lọ kọ́lé orí ẹ̀ àìmọye ẹ̀mọ́ yìí kan gbéra wọn lọ sí kóòtù nísìn pé ilẹ̀ màmá àwọn lọ́kọ́ lélẹ̀ wọ́n mọ̀ pé ńgbà tẹ́ ń wòran tẹ́nìkan fẹ́ gbà òun ò sí nílé ló ń bá kọ́ lélẹ̀ sàn kí wàá lọ ṣẹlẹ̀ sọ ní tó tó yẹ kó ṣẹlẹ̀ ńbẹ̀ ni pé ti ní rí pín lọ́nà tí kálukú fi lè kọ́ lè tiẹ̀ sí lórí ẹ̀ta ojú ọmọ tìmí tí mo bá gba kọjá bójú sẹ́ńtì bàbá rẹ̀ káwọn náà tó talẹ̀ bàbá tiwọn náà mo rò pé yé wa ẹ má ọlọ́wọ́n bá nínú àánú ẹ̀ ó lè ràn yín lọ́wọ́ tẹ́yìn ẹnìkọ̀ọ̀kan yín ọ̀rà ń tọ́pọ̀ jù bẹ́ẹ̀ lọ́ngbèsè ayé náà aleykum salaam wọ́n ní sèjọba lè yọ zaka zaka kí ló fẹ́ yọ àkọ́kọ́ ọlọ́run ní kó máa tẹ̀lé owó jọ kó lè yọ zaka islam yìí ti da pọ̀ jù kò ní kó máa tẹ̀lé owó jọ torí pé ọlọ́run ní kẹ́ fi túláàsì yọ zaka kò ní kẹ́ fi tipátipá yọ zaka ẹni tó lówó tó lájẹsẹ́kù kò ní ọ̀yọ́ zaka ebi ń pọ̀ ìyá ń jẹ ọ́ ọwọ́ ánimọ̀ ń kó pamọ́ de zaka àà islam ọ̀bẹ ọba tó bá yẹ pé ọ̀ ń jẹun ọ̀ ń gbádùn ọ̀ ń tọ́jú ọmọ ọ̀ ń tọ́jú ìyàwó ọlọ́run á ní kí nǹkan kan ṣẹ́kù ń tọ́ ṣẹ́kù ló tó ní sọ́ọ̀bù alhamdulilayi tó o ti wá ríru owó bẹ́ẹ̀ wọ́n á kú dẹ̀dẹ̀ kásìkò àti yọ zàká ó tó bùkátà bá gbé lọ ò ní ni aláìní ni ọ kò sí wàhálà ò ní yọ àmọ́ kì í wá sí pé ọlọ́dọ́gbọ́n o tó wá kírètì bùkátà tó bá ṣe bẹ́ẹ̀ ò lè dọ́gbọ́n fọlọ́n o naam Thousand naira to get ìrọ̀pẹ́ sí dáadáa wàláì two million divided by forty náà ẹ sì calculator yín sí àní ẹ fi calculator sí fifty thousand kìíní ṣebí Islam ṣe wá wí nù tẹ́kàn máa kówó àwọn èèyàn kìí máa ṣe divided by four divided by forty fifty thousand kọ̀pọ̀. kí ló ń kàn wá iye tó ta láṣìírò ṣebí ṣebí wọ lọ sọ pé ó fún ní fifty àbí Na. gbà tipátipá ni náà tó kí wọ́n lọ kàn wá two million lọ finish torí le lè ṣe mhm. wọ́n wọ́n níyàwó méjì. tó bá já burú wá sí dàgbàdàgbà wọn á ní kẹgbẹ́ àwọn ọmọ ìwọ kò tí ẹ yé mi ìyàwó kìíní ìyàwó kejì kí làwọn ṣe. ok wọn pín ló kọ ìyàwó kọ̀ọ̀kan ẹlẹ́yìn pínpín ogún àwọn kèfèrí nìyẹn náà ìdígi nìyẹn Islam ò faramọ́ àwọn tó máa ṣe bẹ́ẹ̀ wọ́n bára wọn pàdé wọn àjọ ọlọ́njọ́ gbẹ̀ndàlùkìyà síbẹ̀ mọ̀ pábòsí ni. kódà ní yorùbá lẹ́vù ẹ̀yin náà mọ̀ pa bòsì ìyàwó eléyìí lọ́mọ mẹ́jọ ìyàwó yìí lọ́mọ méjì eléyìí à ń rawọ́ ra sẹ̀bẹ̀ sọ́lọ̀ ìyàwó mẹ́ta nù wọ́n á nílé mẹ́ta bàbá ní kálukú mú kọ̀ọ̀kan ẹ àbòsí ti wọ́bẹ̀ ah, ah, ilé kan ọlọ́mọ méjì ilé kan ìlọ́mọ ilé kan àbà ẹ eh, kò sì lè má jẹ bẹ́ẹ̀ nítorí pé kí ni wọ́n fi pín kúfúrú ìmọ̀lẹ̀ wa ni máa bẹ́ẹ̀ nù kèfèrí ṣíṣe kò sí subhanakallahumma wa ilaha illa ant.